ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn rẹ́kọ́dù aláàjì àgbà kan jáde dókítà síkírù àyíndé barrister ló kọrin tó fi ìdùnnú ńlá hàn bẹ́ẹ̀ ni gbogbo ayé tẹ́wọ́ gbà á tí wọ́n jó tí wọ́n sì fi ìdùnnú wọn pẹ̀lú nítorí nínú àwo orin ọ̀hún ni Bàrúsáàtì ti kéde fáyé pé òun ṣẹ̀tún di ọlọ́mọ tuntun ni o báwo ló ṣe kọrin ọ̀hún lọ́dún náà ta ni wọ́n kọ́ fún kí sì ló fa sábàbí ìṣẹ̀lẹ̀ tí Bàrúsítà fi forin ṣọwọ́ sí Nàìjíríà láti orílẹ̀-èdè Canada níbi tó ti ń fi orin dá àwọn olólùfẹ́ ẹ̀ láyà lọ́wọ́. ẹ̀ló ẹ̀ló mo ní ta ló bí ọmọ. èjì rẹ o ọmọ kẹ́hìndé mi. ẹlẹ́dà tiẹ̀ ló bí ọmọ. àníkẹ́ ìdíyẹ àti ló bí ọmọ. aṣọ náà ló bí ọmọ. àkọ́múnú rẹ̀ ló bí ọmọ wa. ọlárẹ̀wájú ló bí ọmọ. adémọ́lá yìí ló bí ọmọ wa. adékúnlé yìí démọ́lá ọmọ mi. àkọ́mú adékúnlé yìí. Alhamdulillah, I have it. I have it, madam. I'm, I'm very of the boy. Orúkọ mi Kẹ́hìndé Idiat Balógun Màmá Adémọ́lá. Báwo ni èjìrẹ́ ará àṣogun ṣe wá di ayaba Lísítà? Tó bá rẹ̀ parí alájí gan. Ẹ ǹjẹ́ náà sọ̀rọ̀ ìyá náà ti kọ́ sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi kan wọ́n rí fọ́tò mi lọ́dọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀ jẹ́ ọmọ ọ̀rẹ́ wọn so wọ́n kàn wọ́n wá sọ̀rọ̀ débẹ̀ lọ́ba ìyẹn bá wọ́n ní ah, ó ṣẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ so lèmi ló ti ṣe lẹ́gbẹ̀ẹ́ yẹn ó gbé pẹ̀lú orúkọ ẹ̀ ọmọlára akínọlá ó wá lọ sọ́dọ̀ wọn owó títà ìjọba fọ́tò yẹn ní fọ́tòtẹ̀ tó wá ń wò lọ́wọ́ láti kó ojú píkítọ̀ tó gbà tó tó tí wọn náà ti mi wá níta ilé ọlọ́rẹ̀ wọn ó jẹ́ pé àwọn olóògbé ó ní ọjọ́ ta pé ọmọ aláàjì Táíwò Kazeem wọn ni ah, ọmọ ajíjẹ bá àwọn ọmọ bàbá ẹ ní Mùṣín wọ́n ṣàṣẹ sọ̀rọ̀ débẹ̀ pé kó mú wá kí àwọn ọ̀rẹ́ mi ti persuade mi like about maybe fifth time ọjọ́ yẹn kò bí pa àbúrò ọ̀rẹ́ mi já lọ sọ́dọ̀ bàbá mi láti ẹ̀rọ àbúrò unfortunately ọjọ́ náà boyfriend mi dé láti Paris òun ló gbé wa lọ bọ́lájí ṣe gbà mí lọ́wọ́ wọlé rẹ̀. bọ́ọ̀ ni wọ́n gbà yín. jẹ́mọ̀ ah, èmi ò tó tiẹ̀ yé mi nígbà tó sì lóyún kí ló ṣẹlẹ̀ ẹ ẹ̀bẹ̀ ogun ni Barrister ọ̀gá àwọn olórin ń bẹ nígbà tí ọ̀rọ̀ ọ̀hún dojú ọ̀gbagadè tán kí wàá ní orí ńlá tí obìnrin arẹwà yìí bá pàdé lára ọmọ àgbájẹlọlá lọ́dún náà lọ́hùn-ún kọ́ ní lọ́yìn mo dẹ̀ ló nìyẹn ọgbọ́n ta máa ń kọ́ láàrin ara wa mo try láti lé ọmọ àtúnṣe àti kòdù mo bá mú unfortunately mo lọ síbìrù mo collapse lẹ́yìn ọba tó lọ ọba sọ fún àwọn parents pé ah, oyún wà lọ́rẹ́ o kìíní kan ó fẹ́ jọ̀la àfọ́sà mi ṣe kò kọ́ bẹ́ẹ̀. Gbàlàdì aláti wa ẹ bá mi bẹ̀ kó má yọ oyún o ikọ̀ ọkọ̀ àwọn òkòkò ọmọ o alhamdulilayi ti dẹ̀ àbá ìzànàfà ìzànàfà ìnàdémọ́lá ńláréwájú balógun. kí èèyàn fẹ́ gbajúmọ̀ ńlá kí ni oríire tí ó lè kó bá ní àti pé àǹfààní wo gan ni orúkọ aláàjì àgbà tí mú bá obìnrin arẹwà yìí àti ọmọ alálùbáríkà tó bí fún ọmọ àgbájé lọ́lá. ọlọ́run tí bàbá. dẹ́nu orúkọ wọn yẹn orí wo ló mú wá fún his name. kò ṣe sọ kò ṣe sọ gbàtọ́ ọmọ mi wọ skul tí ó bẹ̀rẹ̀ gbígbé little pay kan pé ká lọ ṣe nǹkan kan wá ní Christian University we now got there gbàtà máa sọ̀rọ̀ èèyàn kó wá wò mí ó ń gbọ́n gbàtà sọ kò bí not until godfather ọmọ mi skul nígbà tó wọ skul yẹn wá sọ pé ìwọ tó lòun wà àwọn ọmọ barista ó mà lọ́mọ kan tí ojú ọmọ bàrí sọ́dún rẹ̀ ni ó ní orúkọ barista orin ẹ̀ ló ń fi ṣe àwọn fi ṣe course kan ní unilag tó jẹ́ káwọn káwọn ní grade tí àwọn ò expect for that lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tó ní ká wá ṣe yẹn ó ní kọ́mọ ẹ̀ tẹ̀ ṣe bá lọ kàwé ẹ̀ lọ́nà tó bá yá when it's convenient we should for that and another thing ìgbà tí fẹ́ gba passport fún he was still under age that time we got there wọ́n ní ká lọ gba lẹ́tà àbàbẹ́ wa ṣe nìkan normally for an under age child mo ní òṣò mo ti gbẹ lọ́mí dá máa ní ẹ̀wọ̀n ní bàbẹ́ tí ẹ ó máa ní àwọn ẹbí mo ah, ní mi sọ fún wọn lẹ́bí bára pé máa yẹ sẹ́gbẹ̀ẹ́ deputy controller lábẹ́òkúta nínú ìṣẹ̀wé jẹ́ ìṣòótọ́ fún èèyàn báyìí báyìí ní bàbẹ́. àrísà ni bàbá rẹ o. kò síbi jẹ́ bẹ́ẹ̀ ṣe o ìjọba máa sá káàkiri fámìlì kọ̀ọ̀kan ẹ ìyá gbọ́dọ̀ jọ ọmọ orúkọ bó ṣe gbé pépà ní ọba kan bó ṣe kọ ọkọ tó máa kọ bá ní àlájà ẹ lọ fún ayé dàpọ̀ ẹ tún kọ nísìnyí lẹ́nu fún mi padà so these are part of and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ibi kan tọmọ mi ti lọ wáṣẹ́ mo kàn sọ fún yín ṣáàbí ṣe ó náà sọ̀rọ̀ dájú mo ní dábì bọ̀ ọ́ ìgbà ìsàn because of that don't function. ó lè tún ní track ó tún ní special track. hello hello ń dún mo sáré lọ bá àpò wọn ní mo kú ìwé ọmọ mo níta ló bí ọmọ. èjì rẹ o ọmọ kẹ́hìndé mi. bó lè jẹ́ pé alhaji sikiru ayinde barrister kò sí láyé mọ́ síbẹ̀ lójoojúmọ́ ni ọmọ kẹ́hìndé òyìnláàkì rẹ̀ ń ṣàdúrà fún ohun kan tó sì ń tẹnumọ́ náà ni pé ọkọ tó tó ṣe bí ọkọ tó sì tún dúró bí bàbá ni ọmọ àgbájọlọ́lá ń ṣe. alhaji as a father irú èèyàn wò làlájì as a father. he is a wonderful man he is a very wonderful man you have so lójú àná he is a very kind he is kind he is kind he is loving he is accommodating he is good he is good for ṣẹ́mu ọlọ́run ló mọ bó ṣe máa ń ṣe tó jẹ́ pé ó máa ń kúnà púpọ̀ ságbádá ọkùnrin ká ní ọmọ púpọ̀ if maybe I let's say if I am one of those ó máa jẹ́ pé àbá lè mọ́ ìgbé a lè wà pẹ̀lú ẹ̀ tí ò jẹ́ yá problems here and there láti kò ní wọ́n náà ń lò I would have loved to be there because that's the first man tí ma at my young age is the first person tí ma lóyún tí ma bí wọ́n fún mi so I would have loved it up till now jẹ́ pé ó wà because of that mo máa ń ṣọ́ra mo máa ń tọ́jú ojú mi lọ mo máa ń sapamọ́ bóyá ìyá tẹ̀lé bí nǹkan tó ń tì òkìkí yẹn pọ̀ débi pé faith in Yorùbá but alhamdulillah we are good àbára jẹ́ àbórúkọ jẹ́ àwọn olórúkọ jẹ́ so that is why táwọn tó tẹ̀ ń ṣe yìí aláàjì sí wà ẹgbẹ́ barista pass gbàgbọ́ wa kí nǹkan máa gbọ́ burúkú lórí wa nìyí wọn ní máa jókòó wọn ní tó gádà wa yìí thank God and thank God and I pray to Almighty Allah to bless every soul here today and those tí wọ́n to the jọ that ìgbà láti máa ṣe ọtí bàbá ilé àtọ̀nà wọn kó má dàrú ìkọ̀ọ̀kan àwọn kan wá láti ìlú òyìnbó wá celebrate àtọ̀rọ̀ lọ́wọ́ bí èmi pàtíkúlá ni mo tọrọ pé ìwọ bíbọ̀ wọn kọ́ lọ́wọ́ pa wọn wọ́n má kábàámọ̀ àwọn pé kí ló mú wa ṣe lè àbámọ̀ pé à ah, ẹwọ́ oore tọ́lọ̀ ń gbé ránṣẹ́ sáwọn olùkọ́lọ̀ kò ṣe orí ìlú àwọn ìṣẹ̀lẹ̀ ní personally this man this man ẹ wo náà this man ṣe ẹ ẹ nígbà wo nífẹ̀ẹ́ yín ṣá. wow wow. Yes. Because I never regretted any period, any time. for him. But she wanted any time here for him. Yes, because of his tight schedules. Well, I will say yes. Time no one around. He me to come around. I will be there. So, talk. I mean, throughout. Mama, your play with his time schedule kò sígbà tí owó ìjọba ọ̀gbẹ́ kàn wá lára àti ibù gbogbo pàtó mi wà ní ewu tí bá lọ tí bá ní ní tí gbogbo láti bí ọdún kan èlò ni ó yẹ gbogbo ẹ. mama mama yọ mí lẹ́nu gbogbo tó bá bẹ máa jẹ ọmọ ìlú ló ń bẹ gbà kò ní jù báyìí lọ láti tẹlifíṣàn àlóore fáwọn ọmọ Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní sàárẹ̀ olú ẹkú ìkàlẹ̀.